Ìṣe àwọn àpọ́stélì orí keje. Olórí àlùfáà bá bi í pé. Ṣé bẹ́ẹ̀ ni ọ̀ràn náà rí? Stefanu bá tẹnu bọ̀rọ̀, ó ní. Ẹ̀yin arákùnrin àti bàbá mi, ẹ gbọ́ ohun tí mo ní sọ. Ọlọ́run ológo farahàn fún bàbá wa, Ábúráhámù, nígbà tí ó sì wà ní ilẹ̀ Mesopotamia, kí ó tó wá máa gbé ilẹ̀ Kénáánì, ó sọ fún un pé jáde kúrò ní ilẹ̀ rẹ láàrin àwọn ẹbí rẹ kí o lọ sí ilẹ̀ tí èmi yóò fi hàn ọ́ ó bá jáde kúrò ní ilẹ̀ kálídéà láti máa gbé kénání nígbà tí bàbá rẹ̀ kú ó kúrò níbẹ̀ láti máa máa gbé ilẹ̀ yìí níbi tí ẹ̀ ń gbé nísinsìnyí ní àkókò náà ọlọ́run kò fún un ní ogún nínú ilẹ̀ náà bí ó tilẹ̀ ṣe ẹsẹ̀ bàtà kan kò ní níbẹ̀ ṣùgbọ́n ọlọ́run ṣe ìlérí láti fún òun àti ọmọ rẹ̀ tí yóò gbẹ̀yìn rẹ̀ ní ilẹ̀ náà bí ó tilẹ̀ jẹ́ pé kò ní ọmọ ní àkókò náà ọlọ́run sọ fún un pé àwọn ọmọ rẹ yóò jẹ́ àlejò ní ilẹ̀ àjèjì àwọn ènìyàn ibẹ̀ yóò lò wọ́n bí ẹrú wọn ó pa wọn lójú fún irinwó ọdún ṣùgbọ́n orílẹ̀-èdè tí ó lò wọ́n bí ẹrú ni èmi yóò dá lẹ́jọ́ lẹ́yìn náà wọn yóò jáde kúrò ní ilẹ̀ àjèjì náà wọn ó sì sìn mí ní ilẹ̀ yìí ọlọ́run wa bá dá májẹ̀mú ó fi ìlà kíkọ ṣe àmì májẹ̀mú náà nígbà tí ó bí ísákì ó kọ ní ìlà ní ọjọ́ kẹjọ ísákì bí jákọ́bù jákọ́bù bí àwọn baba ńlá wa méjìlá àwọn baba ńlá wa wá jowú jósẹ́fù wọ́n tà á lẹ́rú sí ilẹ̀ íjíbítì ṣùgbọ́n ọlọ́run wà pẹ̀lú rẹ̀ ọlọ́run yọ ọ́ kúrò nínú gbogbo ìpọ́njú tí ó rí nígbà tí ó yọ síwájú fáráò ọba íjíbítì ọlọ́run fún un lọ́gbọ́n ó sì jẹ́ kí ó rí ojú àánú ọba íjíbítì Fáráò bá fi jẹ gómìnà lórí gbogbo ilẹ̀ Íjíbítì àti lórí ààfin ọba nígbà tí ó yá ìyẹn mú ní gbogbo ilẹ̀ Íjíbítì àti ní ilẹ̀ Kénáánì eléyìí mú ìṣòro púpọ̀ wá àwọn ènìyàn wa kò bá rí oúnjẹ jẹ nígbà tí Jacob gbọ́ pé oúnjẹ wà ní Íjíbítì ó kọ́kọ́ rán àwọn bàbá wa lọ ní ẹ̀ẹ̀kejì ni àwọn arákùnrin rẹ̀ tó mọ ẹni tí Joseph jẹ́ a sì fi ìdílé Joseph hàn Fáráò Joseph bá ránṣẹ́ láti pe Jacob bàbá rẹ̀ wá àti gbogbo àwọn ẹbí rẹ̀ wọ́n jẹ́ ènìyàn márùnléláàádọ́rin jacob bá lọ sí íjíbítì níbẹ̀ ni ó kú sí òun àti àwọn bàbá wa náà wọ́n gbé òkú wọn lọ sí sékémù wọ́n sin wọ́n sínú ibojì tí abraham fowó rà lọ́wọ́ àwọn ọmọ hamori ní sékémù nígbà tí ó fẹ́rẹ̀ tó àkókò tí ìlérí tí ọlọ́run ṣe fún abraham yóò ṣẹ àwọn ènìyàn náà wá túbọ̀ ń pọ̀ ní iye ní íjíbítì nígbà tó yá ọba mìíràn tí kò mọ joseph jẹ ní ilẹ̀ íjíbítì ọba yìí fi ọgbọ́n àrékèrèkè bá orílẹ̀-èdè wa lò ó dá àwọn baba wa lóró ó mú kí wọ́n máa sọ ọmọ nù kí wọ́n bá lè kú ní àkókò yìí ni a bí Mósè ó dára lọ́mọ púpọ̀ àwọn òbí rẹ̀ tọ́ ọ fún oṣù mẹ́ta nínú ilé bàbá rẹ̀ nígbà tí wọ́n sọ ọ́ nù ni ọmọ Fáráò obìnrin bá tọ́ ọ gẹ́gẹ́ bí ọmọ ti ara rẹ̀ gbogbo ọgbọ́n àwọn ará Íjíbítì ni wọ́n fi kọ́ Mósè àti ọ̀rọ̀ so àti iṣẹ́ ṣíṣe kò sí èyí tí kò máa ṣe nígbà tí Mósè di ẹni ogójì ọdún ó pinnu pé òun yóò lọ bẹ àwọn ará òun àwọn ọmọ Ísírẹ́lì wò ó bá rí ọ̀kan nínú àwọn ará rẹ̀ tí ará Íjíbítì ń jẹ níyà ó bá lọ gbà á sílẹ̀ ó gbẹ̀san ìyà tí wọ́n ti fi jẹ ó lu ará Íjíbítì náà pa ó rò pé yóò yé àwọn arákùnrin òun pé Ọlọ́run yóò ti ọwọ́ òun fún wọn ní òmìnira ṣùgbọ́n kò yé wọn bẹ́ẹ̀ nígbà tí ó di ọjọ́ kejì ó yọ sí àwọn kan tí wọ́n ń jà ó bá ní kí òun parí ìjà fún wọn ó ní ẹ̀yin ará arákùnrin ara yín ni ẹ̀ ń ṣe kí ló dé tí ẹ̀ ń lu ara yín ẹni tí ó jẹ̀bi tì í sẹ́yìn ó ní ta ni ó fi ọ ṣe olórí àti adájọ́ lórí wa ṣé o fẹ́ pa mí bí o ti ṣe pa ará Íjíbítì lánàá ni nígbà tí Mósè gbọ́ ọ̀rọ̀ yìí ó sá lọ ó ń lọ gbé ilẹ̀ Mídíánì ó bí ọmọ méjì níbẹ̀ lẹ́yìn ogójì ọdún áńgẹ́lì kan yọ sí i nínú ìgbẹ́ tí ń jóná ní aṣálẹ̀ lẹ́bàá òkè Sinai nígbà tí Mósè rí ìran náà ẹnu yà á nígbà tí ó súnmọ́ pé kí òun wò ó fínífíní ó gbọ́ ohùn Olúwa tí ó sọ pé èmi ni Ọlọ́run àwọn bàbá rẹ Ọlọ́run Abrahamu Ọlọ́run Isaki àti ti Jacobu. Mósè bá bẹ̀rẹ̀ sí gbọ̀n kò tó ẹni tí í wò ó Olúwa tó sọ fún un pé bọ́ sálúbàtà tí ó wà lẹ́sẹ̀ rẹ nítorí ilẹ̀ mímọ́ ni ibi tí o dúró sí mo ti rí gbogbo ìrora tí àwọn ènìyàn mi ń jẹ ní íjíbítì mo ti gbọ́ ìkérora wọn mo sì ṣetán láti yọ wọn ó yá nísinsìnyí n ó ràn án lọ sí íjíbítì Mósè yìí kan náà tí wọ́n kọ̀ tí wọ́n sọ fún pé ta ni ó fi ọ́ ṣe olórí àti adájọ́ òun ni Ọlọ́run rán áńgẹ́lì sí tí ó farahàn án nínú ìgbẹ́ tí ń jó láti jẹ́ olórí àti olùdáǹdè Mósè yìí ni aṣáájú wọn tí ó ṣe iṣẹ́ ìyanu àti iṣẹ́ abàmì ní ilẹ̀ Íjíbítì ní òkun pupa àti ní ilẹ̀ aṣálẹ̀ fún ogójì ọdún. Mósè yìí ni ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé Ọlọ́run yóò gbé wòlíì kan bíi èmi dìde fún yín láàrin àwọn arákùnrin yín. Mósè náà ni ó bá áńgẹ́lì sọ̀rọ̀ ní òkè Sinai nígbà tí wọ́n wà nínú àwùjọ ní aṣálẹ̀ tí ó tó bá àwọn bàbá wa sọ̀rọ̀ òun ni ó gba ọ̀rọ̀ yìí láti ọ̀dọ̀ Ọlọ́run tí ó fi fún wa ṣùgbọ́n àwọn bàbá wa kò fẹ́ gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ wọ́n tì í kúrò lọ́dọ̀ wọn ọkàn wọn tún padà sí Íjíbítì wọ́n sọ fún Árónì pé ṣe òrìṣà fún wa kí a rí o máa bọ kí o máa tọ́ wa sí ọ̀nà a kò mọ ohun tí ó ṣẹlẹ̀ sí Mósè tí ó kó wa jáde láti ilẹ̀ Íjíbítì wọ́n bá ṣe ère ọmọ màálù kan ní àkókò náà wọ́n rúbọ sí i wọ́n bá ń ṣe àríyá lórí ohun tí wọ́n fi ọwọ́ wọn ṣe Ọlọ́run bá padà lẹ́yìn wọn ó fi wọ́n sílẹ̀ láti máa sin ìràwọ̀ ojú ọ̀run gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ nínú ìwé àwọn wòlíì pé ẹ̀yin ọmọ Ísírẹ́lì ǹjẹ́ mú ẹran wá fi rúbọ sí mi fún ogójì ọdún ní aṣálẹ̀ ṣebí àti bàbá Mólékì ni ẹ gbérù àti ìràwọ̀ réfání òrìṣà yín àwọn ère tí ẹ ṣe láti máa foríbalẹ̀ fún n ó lé yín lọ sí ìgbèkùn ẹ ó kọjá Bábílónì àwọn baba wa ní àgọ́ ẹ̀rí kan ní aṣálẹ̀ Ọlọ́run bá Mósè sọ̀rọ̀ ó sì pàṣẹ fún un kí ó ṣe àgọ́ yìí gẹ́gẹ́ bí àwòrán tí òun ti fi hàn án tẹ́lẹ̀ àwọn bàbá wa tí wọ́n tẹ̀lé Joshua gba ilẹ̀ àwọn orílẹ̀-èdè tí Ọlọ́run lé kúrò níwájú wọn lẹ́yìn náà wọ́n gbé àgọ́ náà wá àgọ́ yìí sì wà pẹ̀lú wa títí di àkókò Dávidi Dávidi bá ojú rere Ọlọ́run pàdé ó wá béèrè pé kí Ọlọ́run jẹ́ kí òun kọ́ ilé fún òun Ọlọ́run Jákọ́bù ṣùgbọ́n Sólómọ́nì ni ó kọ́ ilé fún un bẹ́ẹ̀ ni ọba tí ó ga jùlọ kì í gbé ilé tí a fi ọwọ́ kọ́ gẹ́gẹ́ bí wòlíì mi ti sọ ọ̀run ni ìtẹ́ mi ayé ni tìmùtìmù ìtìsẹ̀ mi irú ilé wo ni ẹ bá àkọ́ fún mi bẹ́ẹ̀ ni olúwa wí níbo ni ẹ bá àpalẹ̀mọ́ fún mi pé kí n ti máa sinmi ṣebí èmi ni mo fọwọ́ mi ṣe gbogbo nǹkan wọ̀nyí ẹ̀yin olórí kókó ọlọ́kàn líle elétí dídì wọ̀nyí nígbà gbogbo ni ẹ̀ ń tako ẹ̀mí mímọ́ bí àwọn baba yín ti rí bẹ́ẹ̀ ni ẹ̀yin náà rí èwo nínú àwọn wòlíì ni àwọn baba yín kò ṣe inú níbí ni sí wọ́n pa àwọn tí wọ́n sọ tẹ́lẹ̀ pé ẹni olódodo yóò dé ní àkókò yìí ẹ wá dìtẹ̀ sí ẹ sì kú pa ẹ̀yin yìí ni ẹ gba òfin ọlọ́run láti ọwọ́ àwọn áńgẹ́lì ṣùgbọ́n ẹ kò pa òfin náà mọ́. nígbà tí wọ́n gbọ́ àwọn ọ̀rọ̀ yìí ó gún wọn lọ́kàn wọ́n bá pòṣé sí i ṣùgbọ́n ẹ̀mí mímọ́ gbé stéfánù ó tẹ ojúmọ́ òkè ọ̀run ó rí ògo ọlọ́run ó tún rí jésù tí ó dúró lọ́wọ́ ọ̀tún ọlọ́run ó bá dáhùn pé. ẹ wò ó mo rí ojú ọ̀run tí ó pínyà mo wá rí ọmọ ènìyàn tí ó dúró lọ́wọ́ ọ̀tún ọlọ́run. ni wọ́n bá kígbe wọ́n fi ọwọ́ di etí gbogbo wọn rọ́ lù ú wọ́n fà á jáde lọ sí ẹ̀yìn ìlú wọ́n bá ń sọ ọ́ ní òkúta àwọn ẹlẹ́rìí fi ẹ̀wù wọn lélẹ̀ níwájú ọ̀dọ́mọkùnrin kan tí a ń pè ní sọ́ọ̀lù bí wọ́n ti ń sọ òkúta lu stébánù ó ké pe jésù olúwa ó ní. olúwa jésù gba ẹ̀mí mi. ni ó bá kúnlẹ̀ ó kígbe ó ní. olúwa má ṣe ka ẹ̀ṣẹ̀ yìí sí wọn lọ́rùn. nígbà tí ó sọ báyìí tán ó kú.